ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ mú mọ́wòrán Orísun ti ń fẹ́ sí yín ìròyìn mẹ́wàá lórí tẹlifíṣàn Orísun òun ló ń dé sí ojú ìwòran yín ṣògo rẹnì kejì Àbíọ́nà látọ́pin ìròyìn ìròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún wa lẹ́sẹsẹ. ikọ̀ agbábọ́ọ̀lù lóbìnrin ti ìlú Òṣogbo tó ń jẹ́ Omidina Babes ti padà sínú ẹgbẹ́ àwọn agbábọ́ọ̀lù ní ilẹ̀ Nàìjíríà ìyẹn Nigeria Women Football League NWFL gẹ́gẹ́ bí ohun tí olùdásílẹ̀ olùdarí àti olùrísí ìgbáyégbádùn àwọn obìnrin Ayọ̀ Omidínà sọ arábìnrin Omidínà náà bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú Àbújá wípé ó ti fi orúkọ ikọ̀ náà sílẹ̀ láti kópa nínú ìdíje àjọ NWFL tó máa wáyé nínú sáà 2019-2020 ikọ̀ ọ̀hún tó jẹ́ ọ̀kan lára àwọn tó dá bọ́ọ̀lù obìnrin Women Football League ti padà báyìí lẹ́yìn ogún ọdún tí wọ́n ti lọ sinmi. arábìnrin omidina tó jẹ́ ọmọ ìgbìmọ̀ tẹ́lẹ̀ rí àjọ tó ń rí sí ọ̀rọ̀ bọ́ọ̀lù ní ilẹ̀ nàìjíríà ìyẹn Nigeria Football Federation NFF ti sọ wípé ikọ̀ ọ̀hún padà sẹ́nu iṣẹ́ báyìí látàrí ìfẹ́ tó ní sí eré bọ́ọ̀lù àti ìpinnu rẹ̀ láti mú ìgbéga bá àwọn obìnrin ọ̀jẹ̀wẹ́wẹ́ nípa bọ́ọ̀lù ó tún sọ wípé ìgbàgbọ́ òun ni pé àwọn obìnrin náà yóò mú ìgbéga bá ikọ̀ omidina babes àti wípé bí wọ́n ti darapọ̀ mọ́ ikọ̀ super eaglet àti àwọn ikọ̀ ńlá lágbàáyé yóò jẹ́ kí wọ́n tún máa tẹ̀síwájú sí i. ọwọ́ ṣìnkún òfin àwọn ikọ̀ ọlọ́pàá tó ń gbógun ti ìwà ìjínigbé ní ìpínlẹ̀ Imo ìyẹn anti-kidnapping unit ti mú àwọn afurasí mẹ́fà lórí ẹ̀sùn wípé wọ́n jí ọmọ ọdún márùn kan gbé ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Godday Obi alukoro àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo Orlando Ikeogu sọ fún àwọn oníròyìn pé ẹni ọdún mọ́kàndínlógójì kan tó ń jẹ́ Nkechi Iroebu ni ọwọ́ kọ́kọ́ bà kí ó tó mú àwọn ọlọ́pàá náà lọ síbi táwọn oníṣẹ́ ibi rẹ̀ tó kù wà ó ní fífi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí náà jẹ́ ara ìlàkàkà iléeṣẹ́ ọlọ́pàá láti fòpin sí jíjí ọmọdé gbé èyí tó sì gògò ní ìpínlẹ̀ Imo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kínní ọdún yìí ní ìròyìn tẹ iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ pé àwọn ọmọ ọdún márùn kan tó ń jẹ́ Gọ́dé Òbí ti di ẹni àwátì ní Umu Echechi ní ìjọba ìbílẹ̀ apá ìwọ̀ oòrùn Òwèrè èyí ló mú àwọn ọlọ́pàá ọ̀hún dìde èyí ló mú kí àwọn ọlọ́pàá náà dìde fúyà sí ọ̀rọ̀ náà àwọn afurasí náà ni nkechi iruegbu chukwudi ndeku edu akpan chiwendu nzonwu chinye george chidima egwu àti ochara ìwádìí sì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ àwọn afurasí wọ̀nyí lẹ́yìn ìkọlù tó tún wáyé ní ìpínlẹ̀ Plateau ẹgbẹ́ Plateau Heritage Movement ti ké sí ìjọba ìpínlẹ̀ náà láti dá ikọ̀ elétò ààbò kan tí ó ń jẹ́ Operation Rainbow padà sí ojú iṣẹ́ Operation Rainbow tó jẹ́ ikọ̀ elétò àbẹnú ti ìpínlẹ̀ Jos ni wọ́n dá sílẹ̀ ní ọdún 2010 eléyìí tó gba ọwọ́ gómìnà tó wà lórí oyè nígbà náà Goodluck Jonathan fi ọwọ́ sí i ààrẹ àná bu ọwọ́ lu ìdásílẹ̀ ikọ̀ elétò ààbò yìí lẹ́yìn ọ̀pọ̀ àròyé tó jẹyọ láti ọ̀dọ̀ àwọn ènìyàn ìlú Plateau pé ẹ̀mí àwọn kò dé lọ́wọ́ àwọn ikọ̀ elétò ààbò ìjọba àpapọ̀ tí wọ́n sì fẹ̀sùn kàn wọ́n wípé wọn kò rí ohunkóhun ṣe sí ìkọlù tó ń fojoojúmọ́ wáyé nígbà náà olùdarí ẹgbẹ́ Plateau Heritage Movement ìyẹn Manga Wamiyi sọ nínú àtẹ̀jáde ní ìlú Jos wípé láti ìgbà tí ìjọba ti dá ẹgbẹ́ òṣèlú APC ti gorí àléfà ní ọdún 2015 ní ètò ààbò àwọn ti mẹ́ẹ̀ eh, Magna tó fi àìdùnnú rẹ̀ hàn lórí ìdẹ́mi àwọn méjìlá kan légbodò láti ọwọ́ àwọn agbébọn ní abúlé Mangu sọ wípé àwọn ènìyàn méjìlá ọ̀hún kò bá wà láyé bí Operation Rainbow bá ń bẹ lójú iṣẹ́ ó wáá rọ gómìnà Simon Lalong láti ṣe àgbéǹde ikọ̀ elétò abẹ́nú ọ̀hún kí ìfẹ̀mí àti dúkìá ṣòfò lè jẹun rodò lọ́mumi ní ìpínlẹ̀ Jos ààrẹ ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà ní fáfitì lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn nigeria academic staff union asu kòfẹ́sọ̀ bíọ́dún ògúnyẹmí ti takò àhesọ kan pé ààrẹ muhammadu buhari pàṣẹ pé kí wọ́n má ṣe san owó oṣù àwọn olùkọ́ tí ó kọ̀ láti fi orúkọ sílẹ̀ nínú ètò ìforúkọsílẹ̀ pẹ̀lú ìjọba láti mọ iye tó ń wọlé àti tó ń jáde lápò ìjọba àti àwọn tó yẹ ní mímọ̀ nípa àwọn òṣìṣẹ́ ní èyí tí wọ́n pè ní integrated payment and personal information system ẹgbẹ́ asu tún sọ wípé ìjọba àpapọ̀ ń wòye láti dá ètò kan tí wọ́n pè ní university transparency and accountability solutions sílẹ̀ pọ̀ mọ́ ètò IPPLC láti bójútó ọ̀rọ̀ àwọn olùkọ́ kan lórí sísan owó oṣù wọn àti àwọn àjẹmọ́nú mìíràn ètò UTAS ọ̀hún ni láti má jẹ́ kí iṣẹ́ àwọn ifáfitì kí ó máa hàn kedere láì ní àbòsí kankan nígbà tí kòfẹ́sọ̀ Ògúnyẹmí bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní kò sí òtítọ́ nínú ọ̀rọ̀ ọ̀hún eléyìí tó jáde pé ìpàdé tó wáyé gbẹ̀yìn láàrin ìjọba àti àwọn asuu lọ́sẹ̀ tó kọjá dá lórí ètò IPPLC èyí tí àjọ asuu kọ̀ tí wọ́n sì tún kọ̀ báyìí ó ní láti ilẹ̀ ní ẹgbẹ́ asuu ti sọ wípé ìhọ́wùhọ́wù tó ń ṣẹlẹ̀ lórí ètò IPPLC kò lè tán bí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kò bá ṣe ohun tó yẹ lórí àwọn wàhálà tó ti wà nílẹ̀ lórí fífún àwọn ifáfitì lómìnira àti ọ̀nà tí owó yóò fi máa wọlé fún ètò ẹ̀kọ́ bákan náà ní Ògúnyẹmí sọ wípé ìjọba gbọ́dọ̀ kéde nǹkan ò fararọ ní ẹ̀ka ètò ẹ̀kọ́ fún odidi ọdún márùn-ún ó tún ní lásìkò náà bí ìdá mẹ́fà six percent gbogbo owó tó ń wọlé fún orílẹ̀-èdè yìí àti ìdá mẹ́rìndínlógún twenty six percent ìṣúná ìpínlẹ̀ kọ̀ọ̀kan ló gbọ́dọ̀ lọ sí ètò ẹ̀kọ́ gómìnà Nyesom Wike ti ìpínlẹ̀ Rivers ti ké sí àwọn ọba aláyé láti parí awọ̀ tó ń bẹ láàrin gómìnà Obaseki àti alága ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ìyẹn APC Adamu Shiomole kí ìfẹ́ ìṣọ̀kan kó lè wà fún ìdàgbàsókè apá gúúsù gúúsù Wike ló pèsè fún èyí ní ìlú Port Harcourt nígbà tí ó gba ọba ìlú Benin ìyẹn ọba noba apolopolo ewuare kejì lálejò nílé ìjọba ó tún ké sí àwọn lọ́balọ́ba apá gúúsù-gúúsù láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn gómìnà ní ẹkùn náà kí ìdàgbàsókè tó kó lè wà ní agbègbè yìí gómìnà Wike sọ wípé ó ní àwọn ajìjàǹgbara kọ́ ló yẹ kó máa tọ́ka bí agbègbè àti ìlú yóò ṣe rí gómìnà Wike rọ àwọn ọba ìlú Benin láti parí áwọ̀ tó wà láàrin gómìnà Godwin Obaseki àti alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress Adamu Shiomole lákòótán ọba ìlú Benin sọ wípé ìdí àbẹ̀wò rẹ̀ ni láti jẹ́ kí okùn ìbádọ́rẹ̀ẹ́ tó gbópọn kó wà láàrin àwọn ọba àti àwọn ará ìlú kó tún lè máa tẹ̀síwájú sí i ó ní ó wà nínú ìtàn pé ọ̀pọ̀ ẹ̀yà tó wà ní ìpínlẹ̀ Rivers ló wá láti ìlú Benin léyìí tó túmọ̀ sí wípé àwọn ènìyàn wọ̀nyí ni àwọn ènìyàn Rivers ó tún wá ní òun yóò ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn lọ́balọ́ba láti dámọ̀ràn ìlọsíwájú apá gúúsù gúúsù ilẹ̀ Nàìjíríà lórí ètò ìṣúná ìpínlẹ̀ Kwara Abọ́lárìnwá dá ń ṣàràfà mú àbọ̀ fún wa ẹ jẹ́ ká gbọ́ tó ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kwara ti gbáradì láti ṣe àgbéyẹ̀wò àbẹ́ẹ̀tò súná oní bílíọ̀nù méjìléní ọgọ́jọ náírà eléyìí tí gómìnà ìpínlẹ̀ Kwara gbélé wọn níwájú tá ò bá gbàgbé lọ́jọ́ kejìdínlógún oṣù kejìlá ọdún 2019 ni gómìnà ìpínlẹ̀ Kwara Malam Abdulrahman Abrazak ṣe àgbéjáde àbá ètò ìṣúná ọdún 2020 oní bílíọ̀nù méjìléní ọgọ́jọ eléyìí tó fi síwájú lẹ́gbìmọ̀ asòfin fún àgbéyẹ̀wò fún ọdún yìí wàyí o ọ̀kan òjọ̀kan àríwísí ló ti wáyé lórí àbá ètò ìsúná ọdún 2020 náà alága ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ yìí onímọ̀ ẹ̀rọ Kọ́lá Ṣítù ó ṣàlàyé èròǹgbà ọkàn rẹ̀ lórí ojúsùnùkùn tó fi wo àbá ètò ìsúná náà. gẹ́gẹ́ bí ìrírí tèmi gbogbo nǹkan tí àwọn gómìnà abrahamu ń sọ nípa nígbà campaign eh, owó owó bọ́jẹ̀tì wọn ò lè rọ́nà lọ láti ṣe gbogbo ẹ̀ owó yẹn kéré púpọ̀ a sọ pé wọ́n lè rówó jù bẹ́ẹ̀ o ó yẹ kéèyàn máa mọ̀ wọ́n ara ẹ̀ tí wọ́n bá fún yàn láṣọ bó ṣe mọ ni kéèyàn dá sára cut your coat according to the cloth available not according to your size Kwara State eh, ẹ rí i pé nǹkan tó dààmú tó dààmú ìjọba tó kúrò ń bẹ̀ towards the end bíi two years owó tí wọn ò rí ná owó tó ń wá láti federal owó tó ń wá láti ilé owó yẹn kéré sí gbogbo ohun tá a fẹ́ ká máa ṣe a lè fi ra wa wé Èkó Lagos state a lè fi ara wa wé Rivers state a lè fi ara wa wé Kano state even Kwara ò lè fi ara ìwé Ọ̀yọ́ state Kwara ló ń gbowó touch to the last tó kéré jù ní federal mo lè ti fẹ́ rówó yìí náà gbogbo tí wọ́n kà kalẹ̀ yẹn ìgbà tí wọ́n máa fi sanwó òun òṣìṣẹ́ àwọn owó tí wọ́n máa fi run government èló ló máa kúnlẹ̀ fún capital projects capital capital projects yìí ló dẹ̀ máa generate economy so eh, owó yẹn ó yẹ kí àwọn house kún wọn wò dáadáa tí wọ́n lè ṣe wọ́n rí i pé ìdá bíi méje ń bẹ tá a bá kówó yẹn sí mẹ́wàá ìdá bíi méje tó bá lọ fún capital projects ìbámu dáa o ìyẹn láàárọ̀ aráàlú lọ́rùn bí wọ́n ṣe rí owó minimum wage. ṣáájú sí i ọmọlẹ́gbìmọ̀ asòfin tó ń sojú ẹkùn ṣàwò igbó ọ̀dùn esa nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ kwara ti tún ṣe alága ilé lórí ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lẹ́ lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná káàkiri ẹsẹ̀ kòkó ó ṣàlàyé ohun táwọn ikọ̀ rẹ̀ àti ilé ìgbìmọ̀ asòfin lápapọ̀ ti gbé láradì fún àbẹ́ẹ̀tò súná náà àti lọ́nà tí yóò gbà fi dẹ́rìn pẹ̀kẹ́ àwọn ènìyàn nípínlẹ̀ kwara tó fi dé ìgbèríko sínú ètò ìṣúná ọ̀tọ̀ tó bọ́jẹ́tì tí a fẹ́ ṣe fún twenty twenty gbogbo ẹ̀ la fẹ́ take care so àtàwa àti executive á ṣiṣẹ́ papọ̀ láti mú iná bá gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara a fẹ́ jẹ́ kí a change narratives bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé akàngbọ́ pọ̀ ṣiṣẹ́ kan ní tàn ní tọ̀ kọ́mítì ìtàbá gbéṣẹ́ jáde a wá ṣe oversight function láti tọ gbogbo ibi tó yẹ ká tọ̀ lọ àwọn ibi tó gbéṣẹ́ fún ẹ lọ ṣiṣẹ́ iná bíbáyìí bí wọ́n ti ń gbé transformer wọlé báyìí kí iná sì mọ̀ gbúrẹ́ káwọn aráàlú sì mọ̀ rí iná tán lára àwọn aráàlú tí kọ Orísun tẹlifíṣàn ó tún kàn sí ó ṣàlàyé bí ìrètí ti wà lórí àbẹ́ ètò ìṣúná náà eléyìí tí yóò gbà mú gbẹdẹmukẹdẹ bá tẹrù tọmọ. irú owó ìyá àrírí ní kwara lákọ̀ọ́kọ́ wọn ò ṣe bọ́jẹ̀ tó bẹ́ẹ̀ rí pẹ̀lú ìkọ́ńdẹ̀ ṣe ń lọ yóò kópa tó da ní ìpínlẹ̀ kwara. láti ìpínlẹ̀ kwara abọ́lárìn sẹ́ráfùdín àlàbá ló ń jábọ̀ ròyìn. kò jẹ́ bí abọ́lárìn wa dáńsàràfà ṣe mú eléyìí wá fún wa ní báyìí ẹ jẹ́ kí a dánu dúró díẹ̀ bí a ó ti máa fún wa ní ohun tí a ní láti òkè lọ́hùn ìròyìn sì ń tẹ̀síwájú à ń padà bọ̀.